same language àwa tí à ń pera wa ní Nigerians Nigeria is not a country Germany is a country because èdè ni wọ́n sọ France is a country èdè ni wọ́n sọ Denmark is a country èdè ni wọ́n sọ Yugoslavia I mean uh, Argentina is a country èdè ni wọ́n sọ Russia is a country èdè ni wọ́n sọ. báwo ni a ṣe wá ń pe nàìjíríà ní country nígbà tí kò ń ṣe pé èdè là ń sọ english that was forced and given to us during the british colony is not our official language our official language ní yorùbá but a lot of people now have been deceived that the Yoruba language is not our language, is a vernacular. And for long time, we were all told we were speaking in vernacular.